بسم الله الحمد لله الذي بنعمته اصبحنا بفروض الاسلام وكلمه الاخلاص وعلى يمين نبينا محمد صلى الله عليه وسلم وعلى يديك ابينا ابراهيم وما كان من المشركين صلوات ربي وسلامه على اشرف المرسلين سيد الأنبياء محمد بن عبد الله وعلى آله وأصحابه وكل من اتبع سنته إلى يوم البعث أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أولا semalam yang berfikir sebuah itu itu setiap rumah kita di Allah sendiri tercoba atau di pihak sendiri Rasulullah Nabi Muhammad Sallallahu Taala Alaihi Wasallam Ani dibuari awi dibuari kata dua orang sedikit kaya sekali وصلوا على محمد صلى الله تعالى عليه وسلم عليه عليه إيمان المتحين على الشيوخ على المدعية سيدي أجواتك عليه وليه محرم ni kutu tẹsíwájú orílẹ̀-èdè ti ojú ẹlẹ́ẹ̀kejì itu semua haram itu sendiri maksudnya iman kita maksudnya rasulah sendiri oleh Rasulullah Rasulullah yang berbeda sendiri rasulah isi ada semua Allah oleh itu yang kita ini berjanji untuk kesenian atau kewa itu tuh isi al-Qur'an dan komis. ọlọ́run adéjọba kí lọ́rọ̀ fún wa. ẹlẹ́yìn ọlọ́run ọlọ́run fún wa wá sí aláṣọ òun náà ní ìkéde kan tí ó wà àkọ́kọ́ yálà ìyẹyẹ ìsinmi tàbí ìsinmi òun náà nípa àwọn ilé wọ́ọ̀dì muslim wọ́ọ̀dì muslim wọ́ọ̀dì rọ́ọ̀dọ́sí ọlọ́sìn ìsàmìlẹ̀ uh, Muslim world media ọ̀hún lè fi àwọn tí ẹ̀kọ́ táwọn wà ní Àbújá wọ́n ti lè fi ṣe pẹ̀lú Sàmúlíà wọ́n wá fẹ́ ṣe ìtọ́jú ojú wọ́n fẹ́ ṣe ìtọ́jú ojú wọ́n ti bẹ̀rẹ̀ àwọn àmì kéékèèké ṣùgbọ́n ní ìtẹ̀síwájú lónìí wọ́n fẹ́ wá ṣiṣẹ́ ní ní ààyè ọ̀gá rẹ̀ lórí ohun àyè tí ó lé ìwàmọ́ sílẹ̀ láti ìpínlẹ̀ oyè. ọ̀sẹ̀ tí wọ́n fẹ́ ṣe ẹgbẹ̀rẹ̀ tó ní lọ́nà ọ̀hún wá ní wá ní kátàláàtì. ìgbẹ́ wá ní kátàláàtì ẹgbẹ̀rẹ̀ tó pọ̀ sọ láti pèsè ọ̀pọ̀ ìṣẹ̀lẹ̀ ní tó bá ti ní kú wọ́n ní ìgbẹ́ tó bá ní wọ́n wá pọ̀ bí ìwọ̀n sí ìgbòho káàkiri òfẹ́ ẹ̀sìn So katakan saya fokus berjumpai sama sekitar sini atau sama semua ini. So awal ini orang fokus di musi official yang pun. So awal tu masih yang sini ya. Kami mengambil untuk semua untuk fokus itu. Kata sudah musi yang mana sudah ber mulai di di fokus. Hari ini aku sudah beri fokus àwọn àwọn ìṣèwádìí lórí àwọn ìkọ̀wé dáadáa àwọn ẹgbẹ́ lórí àwọn tí wọ́n jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ lọ́kọ́sì lábẹ́ lórí èsì ní àwọn dáṣẹ́ lórí ṣòyẹ́ ló jẹ́ pé wọ́n ń ṣe láti táwọn ìgbòho wá sí pálásì yìí yálà ọkùnrin àkóbìnrin yálà mùsùlùmí àti èsì mùsùlùmí ṣòkòbẹ̀rẹ̀ ìwọ́n fẹ́ ṣe ìtọ́jú yẹn gbogbo ẹ̀ pátápátá torí wọ́n ti káàkiri òkè òkè yìí wọ́n rí pé bàtà wọn sì ti dé torí wọ́n ní wọn àti púpọ̀ díẹ̀ gbogbo lè ṣe àwọn iṣẹ́ rẹ̀ ìyẹn ló wà lọ́wọ́ ìṣẹ́ rẹ̀ ní ìbàdàn so àti láti lè fi iṣẹ́ tí wọ́n ṣe yẹn wọ́n lè ní ìṣòro.

Ah, dia kena jalan Dia kena setia Kalau orang sahaja Oh, itu dia cakap menunggu Sekiranya sehari Dia boleh banyak bergerak lah. Isi ada seorang lagi Ini sisi Dari awak kali Dan isi kubah Dari si mahu berfasa Isi So, oh, dia itu setiap dia Dia boleh berfasa Kumpulan lagi Dia boleh berfasa Kumpulan lagi Kumpulan oh, lagi yóò bá ìmọ̀ràn tẹ́ náà. Tó bá gbé ìmọ̀ràn tẹ́ náà lẹ́yìn ọ̀tún sára òní yóò kú ọ̀rọ̀ wálẹ̀ olùgbé yóò tẹ́ náà rẹ̀. Ẹ wá ní àwọn ọ̀pẹ́ omi gbé òkúta láti sin sùdúrù sáré orí rẹ̀. Ara ìlú Adéwòsókè níbi bẹ́ẹ̀ ní Adéwòjẹ́ ibi tá a sá Adéwòjẹ́ ní bàbá kà sókè nínú ọ̀rọ̀ kí wọ́n kakọ́ lọ́dà lórí mọ̀ òun náà ló dé òun. kata asas dulu sekali. Ah, apa yang dah lalu dia bela tu sukir dia isi. Ata kami bela pada ini. Ata kami yang isi bela pasuk ini dia isi. Kan, aku buat. Oh jadi waktu ini dia buka kata asas sujud sekali. Ayat dulu sekali. Supaya dia awak dia sila itu itu awak dia tu agbára sí ní oṣù àwọn láwùjọ ìṣe súwọ́ tí a bá ká lára bá sí àtẹ̀wọ́ àkàsọ́ àwọn ìlú bá sí a kí ẹ bá lè fi sílẹ̀ ẹgbẹ́ ẹ̀sìn sùdúrù sáré tó bẹ́ẹ̀ lẹ́sìn àwọn gbọ́dọ̀ sọ̀rọ̀ bí ẹ̀rọ àti sọ̀rọ̀ bí ẹ̀rọ àná wà ti a ṣe sí lọ́dún mẹ́ta قال على سبيل الصحيح ان اخوتكم وولدتني قلوب سبحان ربي العظيم سبحان ربي الاعلى isi amasi bákan náà yẹn sábà ìṣòro ọha ìjókòó tá a máa ń kó ìkókó ìfúra kẹlẹ ìjókòó síta àwọn àjókòó mẹfẹ tí ẹ bá lò sílẹ̀ ìpàdà sùkúrù sáwé bẹ́ẹ̀ ni wọn yà wọn bẹbẹ tí a bá lò sílẹ̀ sùkúrù sáwé òwe. kánò pẹ̀lú wa àbúdá ló wá tábà tó wá nígbà ìlà ìwà ìsìnkú ìsàlù gẹ́gẹ́ bí kí o tó sọ̀rọ̀ ìwà ìsìnkú sílẹ̀ kí o lè sọ̀rọ̀ ìwà ìsìnkú sílẹ̀ kí o látàrí ìwé ọ̀pọ̀ sẹ́yìn lọ́sẹ̀ ọ̀pọ̀ sọ̀rọ̀ ìwà ìsìnkú tí ọ̀bẹ ìrọ̀gà ó bẹ̀rẹ̀ sùkúrù sáyé ìjùlọ sílẹ̀ kò tí ì lè lọ tí ẹ lè sọ̀rọ̀ ìwà ìsìnkú sílẹ̀ gbé wọn padà sí ẹ̀rù. Bákan náà yẹ pé tó bá ṣe pé ìyẹn ti kọjá ìdáká mi, lára ní òkúta bá ti àyè wọn kan sọ wá kan ní lọ àwọn ìgbàlá mi ní ìgbèrè pèsè. Sò bẹ́ẹ̀ ni wọ́n á lè àwọn ọ̀rẹ́ ẹ̀ ní àwọn àbúrò mi bíi káwọn bíi káwọn olùkú bíi káṣíjú bíi káwọn olùkú bíi káṣíjú gbogbo àwọn ọ̀rẹ́ pátápátá tí ẹ̀ bá kó ìsìláàmù òde o èyí ń kó wá padà èyí ń kó wá padà tí ẹ bá kó wá padà èyí tó bá sì sùn ní ìsìláàmù ṣùgbọ́n bá kó bẹ̀rẹ̀ lásán àmì ìsìlẹ̀ lákòókò èyí sì ẹni tó bí ọ̀rọ̀ ó kú lọ sọ́wọ́ ìta kó balẹ̀ ní èyí ti di bí lákàtà lákàtà wá kó balẹ̀ ní ẹ̀rọ ìgbélé irú ẹni yẹn yóò padà yọ̀rọ̀ kó balẹ̀ yẹn wá bulu yɛrɛ bɛ ko kɛ yɔrɔ ni ko wa ko e sara ma se ɔwɔ ali a ɛkɛ yɛrɛ ma ko ma yɔrɔ yɛrɛ ta yi ko yɔ si ko yɔ wɔ ìgbà yɛ wa yɛ sɛ wa tó ko yɛ sɛ fún ata yɛ sɛ ata yɛ sɛ se yɛ sɛ wa sara lɔ wa sara lɔ yɛ wa ko ma yɛ ko yi ɛ sukulu wa yɛ ɛ mo ti ko ko ba yɛ yɛ a lɔ ko yɛ ti ko sa yɔ ka yɛ o ọmọ mùsùlùmí kò gbé lu sílẹ̀ yìí wá orí pèsè fún ìyẹn ó kúrò ní àdáyé sọ̀rọ̀ ọmọ táwọn àwọn ọmọdé àdáyé sọ̀rọ̀ yà á ti bí ọ̀pọ̀ àsìkò ìsìlámù ẹni ọba lọ́wọ́ ló ń gbẹ̀lú sílẹ̀ wọ́n lù wá lójú kí o owó ṣe sùdúrù ìsìlámù tó bí akọ̀wé yẹn bí ó ṣe òun náà yẹn àá sì gbé àwọn yìí tó máa Maka jika kita pakai lagi, kita nak kan bawa sebuah sehari Kali yang tak berdiri Kali yang tak berdiri Kami tak masih di sini Dia mau katakan Ini yang mana dia Tak masih sebuah sehari Pas mahali Nama ketepat Kalau saya Kalau kembali ke sebuah Kelak Allah dan Tuhan Abang boleh di aku dia kecuh yẹ́nì kí aláwọ̀ lọ́jà wọn ti di ẹ̀rọ abẹ́yẹ àwọn obìnrin aláwọ̀ àkókò sí wọn tí ọ̀fà dé ilẹ̀ ó jẹ́ pé kí ni wọn ṣe ń kàlá àwọn tó wá fi gbé àtúntò ní àwọn àsìkò yìí rẹ̀ sí ní ọkọ̀ ṣe ń kàlá ó jẹ́ pé kí wọ́n máa tó rí ẹ̀tọ́ bá tó láti máa tó ọ̀hún ti rí ẹ̀dùn ó máa tó wà lóko sí pé ọkọ̀ wa kọ́ ìrànwọ́ láàbùkù ìlànà tó wáyé àwọn ọ̀dà orí gbé ọ̀pọ̀lọpọ̀ sọ̀rọ̀ หาว่าเขาจะมาสู่สุยาเป็นนักเรียนมาว่าคนที่มาเข้าจุดนั้นก็ที่จะมาลงมือสู่สิวะว่าเขาจะรับสิ่งที่เราต้องรับรู้ก็มาได้ไปเรียนสิวะเวลาเราต้องมาดูเรื่องที่เราต้องดูเราสัมผัสจะได้ไปดูเรื่องความสุขเลยขอบคุณที่เราได้รับความรู้ว่าเราจะมาสกิสิ่งที่เราต้องการ àgbọ̀n bí ìgbésẹ̀ tuntun yóò ní ìsìnkú tó mú àwọn akẹ́tìlẹ̀ máa sí wọn alákọ̀ọ́ ọ̀rọ̀ àwọn táwọn ajé ìlú òwe àwọn ẹ̀ka sí àkéésì ìwélé àwọn òkè irú àṣùwọ̀n ní ìgbà ìkólẹ̀ lórí àgbà bẹ́ẹ̀ ti di ọ̀wọ́lé àwọn akéwà àwọn àwọn olùtúnṣe ní àwọn olùtúnṣe náírà wọ́n á yọ àkéyìn ní àkókò nílé ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún láyé àti àrídé يعطي لنا كل وقولا وأن تشمل ذلك بالمقولين وتعطي قرى وكيفان أصلي أصلي بالمقولة وهنا يسمع بالعافية وكيف العسل بالمقولة وقالوا بكلمة الله سبحانه وتعالى ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم على سيدنا محمد وقال يصلي عليه سبحانك الله وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته